Agri la'aju a l'Awọn Ƙotan, Ṣakali Ibrahim Alayhi Salam, Ibe iku ma ra'awo ya fa bukwun yi ma, Aba wolido ya inu oyo mwere, Kwallon ma janna Alayhi Shams, kwallon ma janna Alayhi Lailu ra'atau ka ba, Abodu liyoreju isi ne lau, Abodu liyoreju isi ne luchu, odo le yoro eju isene lolu ame ojo ojo ji ki ali jire ya na bu maka kini ni ojo mi de ojo mi de ile le e tojo mi de ni o ngo da ngo mu le ojo mi de ile le e tojo mi de ni obi ana on ni o ojo e na in lam yahdini rabbi ojo ku chen ku ma dun tona ku e do le ngo ni ba nga dehi e nga dehi amenu to fala ma janna alayhi laylu ra'a shamsa abul oduku maja bejun te ingo ululi shamsa baziga otu ama olu ile do ipo ya e oyo nwede do jenna jenna le e ma do jenna si e un ti amaja beju te de yijtinanihim wastitarihim anil uyun amal janumat uchi boku iju ni kiluman tawlashi kun Allah tabaraka wa ala ni aduma ami jinnu amen kuma maja gbèjútẹ́ òmúnà oúnjẹ ọmọ àti tíjì wíyé kí ojú máa ní kí ilé ẹ̀gbà lẹ́ta ní máa ṣàkà náà jù yà máa léhùn máa rọ̀ bẹ́ lóhùn ẹ̀gbà lẹ́ta ní àrẹ̀bàdọ́ àkíní ìjì nínú ẹ̀hùn kì májà gbèjútẹ́ tòdálẹ̀ oyé májà àbàlì yẹnu lẹ́lẹ́ kí ojú máa lọ máa ní ẹlẹ́sì alukura ni ṣe kan wá kí ní àlìjẹnu ṣe ẹ̀má yìí jẹ́ pàmà jẹ̀nú ọgọ́kàlì àhàmìdíyà rẹ̀ àbí ilẹ̀ àmá jẹ́ pàmà jẹ̀nú mọ́jẹ́ká jẹ̀nú dọ́mọ́nú tọ́dálẹ̀ ẹ̀má jẹ́ pàmà jẹ̀nú dọ́mọ́ níbà kàmà jẹ̀nú dọ́mọ́ ńlámà nùdúnìyà ẹ̀mọ̀ ọgọ́kà nùdúnìyà yìí muhammad nasir bin albani eyi futunutu ọ̀tákàdáhùn sibẹ́tìsọ́láti nàbí ìṣẹ́kọ̀lá tíkí ọmọlẹ̀ nígbò àbúkùmọ́ àdúmọ̀ àhàmìdíyà wọn nà kùmọ̀ máa jẹ́ kàkà àlìjẹnu dọ́mọ̀ mú tọ́ àmà àlìjẹnu lẹ́ kùránì múdùn wa wàlìjánà kàlàkọ̀náhù min kọbílù min nàrí sàmù aláwọ̀ tàbárakà wata aláka wọn wá ayé suratul hijiri aya kogun yọ mi bi yana ma àlìjẹnu masu yi dọ́mọ̀ ayé suratul arafi aya dìlí yọ bọ̀ mẹ́tẹ̀ wáyọ mẹ́la aláwọ̀ tàbárakà wọn ni wàlàkọ́ كثيرا من الجن والإنس أمولى الله تبارك وتعالى يمودو دنال جنو أمولى ينا أما أما تجيا أموتون أكا كي أموتون أما أمونة ما يعمل جنو أكوتة ما أنعم أموتون أملك ما كمالو يوناي تدمتا لهم قلوب بواتو كيوم ينعم الجنو جدومو ẹnẹ ẹ̀májàkà mi máa yá lórí bá àlìjẹ̀nú gẹ̀mí à وما خلقت الجن والإنس إلا ليعبدون أي ملكي أو ينشون نبال جنوما أما هو مؤمن لبا أما هو تكاو ما يدو لبا ما الجنون ألوتي جلمي بي يا ما شر الجن والإنس إن استطعتم أن تنفذوا من أقطار السماوات والأرض تدال أما الجنون أرمى هنا أرمى آية ما هنا دمائي تو إيش عرب ما أما الجنون سينو دو هو amajanu machanu duowowo eisi arab machanuolola eisi arab imuda e alijanuolola ohun matini kumado jinnu ohun mado ama mamuda tini kola shankaraba tini kola lugbo ama alijanu yeke adodo kpone toríṣọ́ gbọ́dọ̀ ama alijanu ní kí dodo kpone oyin ina ama alijanu ibeku ma adodo kpone ejihu eyin gbogbo ẹlẹ̀ ma lẹ́yìn oyeun kẹjẹ máa jẹ kẹjẹ máa jẹ yìí gbókàmú ní yọ mọ́ngà máa yọ yìí ọmọ tí gbókàmú náà tọ̀ mọ́ngà máa tọ̀ yìí a máa jẹnu ike adóòdù kó ní ìjì abanilẹ́ máa dá jẹnu bílá kìíní àmìrù àbí kìíní àmàrù àmàrù tọ́wọ́ wọn dẹ àmìrù àti ẹ̀yọ́kà wọn àjẹnu ike adóòdù kó ní dẹ ó dún kalẹ̀ so a máa jẹnu ike máa dóòdù pààyọ̀ àmọ́tẹ̀gíní

yin aljane duki mudi wa aljane duki mudi wa aljane le ma do se bo aljane duki se ti wa ki awon ti bite de tabali ma de le akini marid egi wa safa ti safa wa zajrati zajra fa taliyati dhikra Allah tabaraka wa ta'ala yanihi دحورا ولهم من كل شيطان مارد لا يسمعون إلى الملأ الأعلى ويقذفون من كل ويقذفون من كل جانب فتدال الجنويك غتر تبالي ما وديل كغنه مارد الجنويك اتشونشونو تشونشاجوبه كالجنو من دوما نكي مو او يري او بيكون kìtùnwí pọ̀ká ojú ma pàkúta ká kìtù ma kọ̀ntúrò ma kọ̀mánu ma ma dọ́là jẹ́nílẹ̀ àkíní ìfìrìtù ìfìrìtù o ma dọ́là jẹ́nílẹ̀ tó a níbi sallallahu alaihi wasallama yẹ́ ni ìjẹun kùmá tí ni yá pàmà jẹ́ ní pẹ́ gúrùpù gúrùpù bá gúrùpù ma pàkúta ká tẹ̀ tamasi inna jinna talatata asma yẹ́ ni gúrùpù ma jẹ́ ní pàkúta ká tọ́lá mẹ́ tamasi fọ̀sínfún yọ̀ sí rùfil inola jenu kadomo iya hunga majawa lali ajenila ader iya ader channel ajenila mado akini jinnu toyaro jinnu toyaro ajeniki choko je au abila ader channel inola jenu kidomo a, a simple hayatu wa kila ama jenile ebia ko ijuma matijala le mare rida tolo mune ogbegbe le ebia amati ijuma si kìdára níbi àkíní èyí oyún mi ò jà mẹ́bá kì mú dábàá ìjẹ òmìnir mẹ́ìka pàdánù olùlóhùn ti ìjẹ ìjọ yóò mi kọ àbà kéyù yọ yé gíní ìjẹ ọ̀lẹ̀ ìjọ abálẹ̀ èyí yẹ yóò ẹwù bí ilé yìí o àbẹ̀kára yọ àbẹ̀akọ́tọ̀ àbẹ̀akọ́ ọ̀pàyàn ọ̀lẹ̀ ìjọ wee iju nchimekwu wee n'iji ehunu ọjọ achọ na omekwu etụrụ karị gị duru na mmanụ omiala eyu eyu n'uli na akpa eyu alụ yi eyu na omeli alụ agba kojokojo omeye ụya mmiri tanemi turuke dengase ẹ̀má àdíyẹ òtánẹ̀mí ní àtẹ́gbà pẹ̀lẹ̀ mọ́gbà ń gbọ́ àjàkàrẹ̀ ẹ̀kàún mímí imda aljanu ni se imda ju yake aka aljanu ni se ba wee ka ni ke ka ona ba iraile ona kele ka gbo ni yan pa o ya ne medina e ta kada bu yatu kulli muslim e on kare bo ere e re re na gina de on gidu go ba e wa ne wa ne o mo iku te iko e jibo turale eli ju habale e kedo lu ke ka ne un yudan to wasilfun yuhalluna wa yadhanun wayubinun ina mal jeneki adomo ama nolan eh en du amare da to man ki murda ti mama ki murda ti ju ide pe man ki murda to ne ide pe man ki murda to jiji ide pe man murda ti gubi en ju ji du amare da to hadith boy bay haqi fil asma wa sifat tabarani wal hakim magbe hadith gidewa domo olola ngamal jenu yashi to taka ọ́ lè gbọgbá bẹ̀ ẹ̀hùn tàkọ́rù bìdánwà àgbàdá àlìjẹ̀nù pa ìbìlì sáà ẹ̀hùn tàkọ́rù ìdánmọ́ àgbàdá àlìjẹ̀nù pa ìbìlì sáà báyìí nìhí àlìjẹ̀nù òdún ní ẹ̀hùn tí yóò jí ní ìbìlì àmá olùgbòmùgbò ìbìlì èkì tàdúrọ̀ ọjọ́ tọ́dá aláwọ̀ta aláìníhí lawe na ma chona aljenu kwehuna ogona maruchona aljenu yi era ngo litio ete labari ete ete eun tenya gboji kakini onugonu ge bili na ma onchona mui maduna chona iblis khalaqtani na nar chogala me bili kare ye no ju nge duji kane ngane bi adam ko dawo khalaqtani min nar wa khalaqtahu min tin mm-hmm. wa chona unke una wa chona anibi adama ko yɛ kɛ tuda ale ma tsɔ na aliyanu ma tsɔ na aliyanu kpehuna dabali kɔjɔ kan wa ifa yɛ kogu yɔ mi bi ebi surɔtu surɔtu hijiri tɔma ŋɔ tsɔ na iblis kpehuna kɛ dabali kan ŋɔ gba yi haya gɛdɛgɛdɛ yɛlɛ mu ŋa kini iblis ohun ti aliyanu lɛ bite ŋɔ dɛ dabali kalaw ta ala kan wa ebi surɔtu kaafi yaa kini wa yiri kɔla rɔ bukali mɛla ikati li adama. فسجدوا إلا إبليس كان من الجن ففسق عن أمر ربي تدال إبليس فهي الجنو اتماسوكا سبق القول أن الشيطان من الجن إبليس إبليس ẹ̀tẹ̀yìn ọgọ́ ma fi gbogbo ní ẹ̀hùdú kó yìí ọgọ́ kàákàtà ọmọ níbi adama kàákó ìmẹ̀ ní ìyí tákẹ̀tẹ̀ apíọ́ yàṣọ ìkẹtẹ̀ yìí tọ́gẹ́nẹ̀lẹ́ iblis ẹ̀tẹ̀wọ̀n píọ́ ṣe àmàlìjẹ̀nú nìkó òrùn yẹn iblis pa àmàlìjẹ̀nú ó kété mà ṣe yìí àlìjẹ̀nú ìkì bí ẹni tàbálẹ̀ àlìjẹ̀nú ilẹ̀ ohun àníbi sọ́lá alẹ́sẹ́lámá ohun yẹn ni màádọ́kì iblis tọ́ òbílẹ́gẹ̀ àmàlìjẹ̀nú ẹwà máa jẹ ẹwà sólómi kò máa ń mọ́ ẹwùn sì jẹun kàmàlìjẹ̀ náà jẹ́ ẹwọ̀n àti omi rùmọ̀ ọmọ ọ̀làkàjá kàkẹ́dẹ́ ẹ̀bá àmàlìjẹ̀nú màyèmí alétúrò àbáyọ̀ yóò màyèmí alétúrò àbáyọ̀ yìí ńlá màyọ̀ má rí kọ̀rọ̀ làdúkàjá kàkẹ́dẹ́ àbáyọ̀ yìí ìnàjọ́ kàtíwáàzì ọgẹ́dẹ̀gẹ́dẹ́ ìgbà àmàlìjẹ̀nú ọ̀ọ́kà ẹjẹmà ẹ̀dẹ̀múnẹ̀jì kàlìjẹ̀nátúnẹ̀ àmàlìjẹ̀nú màyàmáyẹ̀ nìyí ọ̀làkùnmíẹ̀ kàlùgọmọ̀ ẹnú lùkùnmíẹ̀ bùmọ̀ ọlẹ́ni ọlùnẹ̀màtúyùn tágìmọ̀ bẹ̀lẹ̀lẹ́à don a ca dɔwɛrɛ lɛ maa ni umu kumiɛ cuwa ji k'a kɔlaba ye kɔlaba na yi e wala kumiɛ kɛ lulu kumiɛ buma ma nka a bɛ dɛmɛ tulu kubu mɛ o ma ko ti bɛn ya lɛ maa ti pako caka o na mi hadisa buhu de da dun na bɛn ya nin si a kana mɛ maa mu yoji mu na ne mu yoji mu ɛ galigide de galigide de dama ya tɔ ma a b'an da tɔ ka kun ye hadisi gbi la sa. Hmm. to ala b'alijɛ n'o jɛ n'o jɛ kuma jɛ. ويوم كما تاجي دبل كي واي في حديث ابو هريره رضي الله تعالى عنه النبي صلى الله عليه وسلم ان يوك يجين صحابونك ين وينيا دوكتاون ابو هريره يكاون ين وينيا وينيا دوكتاون okuta kungadu onwe oge kule kungadu sango sholam abane bi abale kaun inya okuta meji li mukwa ayo okuta meji li kikwa ilo okuta eketan

ogugu omi àti nìkúnmẹ́ àwọn olùgbìn tó dẹ̀wọ̀dá ẹ̀húnmàmì kan alìjìn ti fẹ́ lágidẹ́ibá àtòwò gidẹ́ibá òyẹ́ngà bá lè iye jẹ máa tó yẹ́ngà bá lè jẹun ohun ma ṣe yìí tó dẹ̀wọ̀dá ìnẹ̀gbàkà bá lè jẹun wá kẹrẹ gómi gúrùpù gúrùpù méjì pé a máa lè jẹun àmà kẹrẹ yìí a máa lè nílẹ̀ a máa lè jẹun ọmọ fún mẹ́pá máa bí kún òṣùmá wá sí ọjọ́ kan níbi lulẹ̀ gẹ́rẹ́ ìbá orúgbó ìlúlẹ̀ yìí ìnáàtọ̀ ìnáàpísálàmà gbá ọ̀nà kwánà yìí ikú ànàgì kwánà ilẹ̀ ọgbọ̀ ọ̀nà àgbò olùmọ́mù gẹ́rẹ́ ohun ìlú dúró ohun ìlú má dédé ohun dédé wọn níbi wọn ní ìlú jí ààrẹ má èyí láyà ọ̀nà àbìyàn lókè eh anabi yo mwele tuke anabi akawa kidnap ma kidnap wale en che kidnap ma kidnap nu ene ene ali kidnap nu ama jenu ame ame akere bun ya ame akameru yiyo mama na alkuri nesia unkwa meleki ni ame akameru yi meko egba wa yile akime kunge wa ko wa yile umelu sallallahu alaihi wasallam المبعوث إلى الثقلين بشيرا ونذيرا ọjọ́ kóhun tẹ́jú lẹ́gẹ́dẹ́ àjọjẹrún ìyájẹ́rún lẹ́ ajẹ́rà àlìjẹ̀nú ọgbogbo ìyá ajẹ́rà àlìjẹ̀nú lẹ́ ọmọlẹ́gà àlìjẹ̀nú ohun ma bí èbí kàbí ní àmá òye wọn ṣe aná ọ̀pẹ̀ta ẹdójì ma ẹ̀mí àmá sínú jẹun kà máa jẹ kó ẹ ṣàtẹ̀kọ́ máa kó jẹun ohun rẹ ọjọ́ bí

abe ake tura kumi iju ogele ki agbejo gbejo gbejo gbejo iko kumeli kamali yenu akere ama mudu ba ama ni kedu fi yen ojo ama o tobata lu to kunya lu nya kebe nya gbe ni du ma aje ma ololohun jogo re amali yenu di man ko jo o ye ma kama iblis jan ebe guma ta mene butere guma jan kama jan owa hoyi maru jerumi ebi aje ni pa ujama kuma ma alu uje ni ma wa ba mu ne uje wala ma wa ba mu ne ide bi hadisi muslim e awon de o takada talbis iblis ibn ibilia ibili e ibilia e yoyo amade ka

e ahụ onye alụta ejewu anya arụ na ga-aga bisimila a na-ekele akpa ka bu wu yali o enele hmm, mo la biji mila jage bu yo danu no abe na du age na ebo bo ebo bo jage ti ni human ule ule ule ule a he ti ni yeme e na do tu ya bale nga ni

ògìlẹ́gẹ̀ àmàlìjẹnú ma wọ́n ṣe abọ́ ma wọ́n ṣe abá abóbìlẹ̀ ìgbé oyé àìmí màṣá dọ́ọ̀ṣùmá abóbìlẹ̀ wà ó nẹ̀gìdẹ̀ ma dọ́ọ̀ṣùmá ma wọ́n sì dìna pàmà wẹ́kẹ̀ṣọ́nẹ́kẹ̀lẹ́gẹ̀ ma wọ́n ṣe àṣàdọ́wán abóbìlẹ̀ ẹ̀bẹ́ àlìyẹnú ma wọ́n ajọ́kọ̀bọ̀ ẹ̀ báyìí òdo ma ajọ́kọ̀bọ̀ ẹ̀ ìnàlìjẹ̀ ní ìgbìnigidọ́mọ́gì àwọn mímú ẹ̀ ime wee du ọkọ ihe ha liye n'omu na amere gị ihe n'obulu omu ihe ya ji ya yi bọyị nwu bọyị so obele ma ya akọ onye amụna ọla ala ya chapụta bụkwa amụna yi amma bubula ya aljana madale madale Allah ta'ala ni lam insun qablahum wala jan rahman yawma fa

to anya gboro kama ọtẹbẹ ma èyí túra amásọmarẹ ọlamalẹ ńláṣí wọn láàrẹ to ma abíọma ńlá ma nọ ya abíọma ma nájú tọ́dálẹ̀ ẹ̀bẹ́ bọ̀má ẹni amálìjẹ̀nẹ́ jẹun amálìjẹ̀nẹ́ mọ́min amálìjẹ̀nẹ́ ànájú ọ̀lẹ́lẹ̀ tó pàkútáká ọ̀lẹ́ mímìṣẹ́ hadith alẹ́bẹ̀sọ́lá sẹ́lá ma àmàlìjẹnu máa jẹun máa múmi máa nọ́yà máa kú máa déjú ẹ̀hùn búkẹ̀ máa fẹ́ àkẹrẹ bó nẹ́yìn àmàlìjẹnu jálé ọgẹ́lẹ̀ lẹ́yìn àkẹrẹ bá máa yìn àtàmà ìnàmúnẹ̀ ẹ̀bọ̀dọ́mọ́kù máa ní nọ́yà àlìjẹnu ìnàmúnẹ̀ ẹ̀bọ̀dọ́mọ́kù máa nọ́ kàlìjẹnu sẹ́wọ́n kúrò bí lẹ́wọ́ ká àlìjẹ̀nú ní ma bí ọmọ ńlá àlìjẹ̀nú ìmúdà bí ọmọ ọmọ àlìjẹ̀nú ìyàbíjẹ̀ ìdéwù ìyàtàtọ̀ ká gbẹ̀yìn gbẹ̀yìn gbẹ̀yìn gbẹ̀yìn

mo kuma acha do aga jinu no bulele kama ko ngana kama ko ngana kola aka jinu no bulele ni kama ki wala nga ngi ju nga ti ni kun gedi o kole nga ma chen ko ya nu eto ko ye ko anu nge gudele abu nga le lule kama no le ma ngi be te ma ni le eni ha ni ko ye ko anu e ba nu du nga na de ju o mana nga wa mu kete ma ji abana le ko ma ko ni si kola ma ba ọmọjàkadé náà ẹnu ọ̀gá ló wà rẹ̀ òdu ìwú na dábẹ́ ní àkọ́nà ejúgbédé ọgẹ́nẹ̀gẹ́dẹ́ ìwú yálé ẹ̀yìnúkọ́ àwákúlú ikú wà ṣòlùkà kú maṣíní ti olùkà abẹ́ẹ̀dẹ́ ti gbó yé mẹ́ra àmẹ́yọ láfíà èyí ẹ̀wọ̀n wá ike ọmọ alìyẹ̀lú yàábì ìmúrò ní kẹlẹ́ máa lọ́kọ́ èmi ọmọ alìyẹ̀lú yàábì àmá haramu ìṣe má tí ní turukó nàìjíríà alìyẹ̀lú haramu ìṣe àmì àmá alìmí kìlí táàzì ojúun àti àmá ibùn tèmí arahimahulọ́ òun gbùngbù ìdí àmì má alìmí kò má kìlí táàzì ojí ìtsọpọpọ ẹ̀ àgbàdá àmà alìyẹ̀lú pẹ̀tàkàdà ọmọ ìjùmọ̀ olùfẹ̀táwé ìyàwó alijanu ti sọ́nà ọjọ́ ìṣe ó nà ti sọ́nà ọjọ́ ìṣe àmá ọ́dà àdọ́mọ̀tòrú kó nẹ̀pá alijanu kó máa nọ́lá máa ọkọ̀kọ̀ yà so abẹ́bọ̀dọ́mọ̀ máa ní alijanu ọ̀ṣẹ́ gbogbo ìlẹ̀rìn aṣọ ìyá nà ọjọ́ alijanu ẹ̀mí ikún bẹ̀kẹ́ gbàgìlá atápa ọwọ́ kèbìlẹ̀ àkú ọgọ́lẹ́ngà alijanu ẹgbàdókèlà atápa tákàmẹ́lá kó yípo ìlẹ̀ yìí ìwọ̀lálẹ́ onúgbùnugbò ọ̀lẹ́ mímìṣẹ́ àmá alìjẹnu máa kú àmì ìbílí òǹkò máa kú alìjẹnu á kú ìbílí á kú pẹ́gbọ́kàlá ọ̀tẹ́ alákàwọn ìtọ́lẹ̀tọ̀rọ̀ àmá nìlá ẹ̀kọ́ gúnyọ́ mẹ́fà kúlù mẹ́ni alìhá fà wọ̀yẹ́bọ̀kọ̀ àwájú rọ́bíkà jẹ̀lẹ̀lẹ́lẹ́ wọlìkọ́rọ̀ aláwọ̀ yẹn lẹ́nu kúkìrì jà ní àtàfà alìjẹnu á kú náà kú abdullahi ibn abbas radiyallahu ta'ala anhu yeni annabi sallallahu alaihi wasallam shasha do ibadu yani a'udhu bi izzatika alladhi la ilaha illa anta yeni ojo ngadu jime bi ti gboko bo we ojo kene mune ma do mo ko mara swele alladhi la yamut we ojo ke ma kun en do ba wal jinnu wal insu yamutu atalijenu atune ama shafu en lesi ngele akini egbe

ẹni gbogbo ọjàdó ṣe ní ajẹ̀lé ọjọ́ àlìjẹ̀nu máa jọ ń àmì súra ikú máa gba tákà àlìjẹ̀nu kíkú máa tí ní ìgbàgbà àlìjẹ̀nu yàkùn ẹjà kàgbà gbọ́ọ̀nà ọgẹ́lẹ́ yàgùn máa ṣe jẹ́bi nìyí èmi náà nìke jẹun kí aṣágo nìke jẹun àwọn làwọn kí agújó nìke jẹun kí anàkàyà àmà ikùn ìyálòpọ̀ ọlọ́ àbàkíní aṣàjì gbogbo ọmọkọ̀ ọlọ́run ilá àmàṣà àwọn atẹ́gbàfẹ́rọ yé ibi tákọ́jọ́ kìdìsìn kíá tọ yẹlẹ dọmọ tó dáa lẹ amalijanu ẹ máa kọkọ yẹn lẹ wọkọ ọnà onúgbònú kọkọ yẹn lẹ yìí ìnàbẹ kò máa mọtọmọtọ ìnàbẹ kò máa òwúyọ òwúyọ ṣe adódò yọ mẹta kínú lìjìnì ṣe adódò yọ yọ dɔgɔnɛ ki amaama tirɛ wɔla amadiɛnutsi adu wɔla yɛ lɔ wɔla yɛ ɛwunyi e kɔ ehumɛlɛ ehumɛlu ɛnugbɔ e kabute ŋun kakó wɔla dɛ alidiɛnum daba yewu ya le palo yɛ alidiɛnum daba yewu yɛ yalɛ kitsinu ya ŋgbɛ yalɛ wɔla e alɛ yɛ tuda alɛ ɛnya daba wɔla lɛ ɛtsadoa ɛnya daba yɛ daba kpɛra hoyi alahuma inni ahudu bika. min al-khubuthi wal khaba'ith adwa kitaka jaba wala de jama cha cha adwa balen ke daba wala ba duba ya janga mal jonu mana daba ngole ay mam da taju ya nene duma ko asa den e ko da si odu e jini nona ona ke na ki yila me holu amal jenule amade ko mo e nona mutu awa sigili e jikaruli ku yone ni kiran yile mutu yona abakini madaro benye

macha le ko mogu ma pela ma kela ya pa macha da ti yo male me kabira bu kamuna ada chi ma bu ma ka o ko ne da ti yo yi ko me kabira mo le o ma je nu macha ada ti yo mo ami bilite acha ada ti yo mo ole ji ngele agini ama tu tu biye biye ne ma ti ne kuma no ko ma je nu ka ma je nu ki bu pa yu ma e o ma ti o me kabira mo lo mogu ma ya le me kabira yi ma de u do ma je ni di ki do di ki do di ki do atẹ́gbà kàmàlì yẹn náà dùpa ihun ma kò náà ogbò ma ẹ̀yẹ akẹ́ ìyá yìí ní àmà ẹ̀lùwà ilẹ̀ kogi mẹ́ ẹ̀lú jòjì ọlẹ́ kogi jòjì olóbìnrin ẹ̀yà ẹni ogogun ẹ̀ àti ìyá yìí nù ogogun lẹ abàmà àtìkì ẹ̀yẹ nù òun yà wúnyọ kọjá kẹ́ àwa òun yà má tẹ́ni kó nǹkẹ́ wọ́n mọ́gẹ̀ nù abùn àtìkì òun tẹ́ni kẹ́ kó bẹ̀tẹ́ nubile rata tara to gale be jelu ba mile mo nga mo ko nga do anya ko ti mu do ma la ka ma ye ni ma anye ni yokule ya o ja yin nubile ko ko ta ko yogi ma le ki ma o nubile le ko se to woni do ayi qur'an ka aya aya ti e ti abe ke o ka abiri le le nle ogologodo ma nu ne ko ko gele le amari je nu amu da du kolo ngo ma le pio pio pio pio pio pio ìdáàlẹ̀ ẹni ẹ̀dọ́ gẹ̀wọ́ alẹ́ bíbí bí òtàbà lè bá mẹ́wọ́n náà bìṣìkí ìkà ní ìyẹ́jẹ́ ìkà ní ìnàyẹnú gẹ̀ àdúṣẹ́gbù ẹwẹ́ kàmúnà ọ ẹ̀ṣàkàyọ́gẹ́lẹ́dún ẹ̀ẹ́tàmàmùtí ìbí ọjọ́ ẹ̀kọ́ wà ní ojú ní ìdẹ̀jẹ̀bí kúnyọ́ ọgbọ́ yake ala gbologolo e gị e akụ eda bịa alụ ekwu yi me ya ga-enye ubi ịka niile ọzọ ọnụ ee ịka niile le ịka n'icha anenwụta ji ịka n'icha ade otugbo eta ịka niile ọla ichụla ebe na-ebe negide ụmụ ga-enwu je abịa gị n'ihi ọla olubuto ikwu akọ ukwu iwu ada tichiri ga ee enweghị neledu allah tabaraka wa ta'ala ya mụrụ shi haramu to anigi anigi kenzu lugba kama ọlọ́gbọ́ iwe amálìjẹnú a máa gbótó nẹnu ó nẹ ilẹ̀ mùpá ẹ̀ta àlìjẹnú nẹ wọ́n mú àtúkù àlìjẹnú ya yìí imú ẹ̀rù ṣàyà ẹ̀rù tẹ̀gbù yìí ẹ̀ ya kẹtùkù amálìjẹnú bá àlìjẹnú yà ẹ̀mẹ́rù ṣàyà la tákò mú tẹ̀gbù yìí ẹ̀ wọ́n mú dàmú yìí dáwọ́ pákákẹ́ àlìjẹnú ẹlẹ́ṣẹ̀ ẹlẹ́gbẹ̀bọ̀ ṣẹun máa ṣàdọ̀ wee wale wee akwụ egbo n'ime wee wego ma ya rutogwe very soon waya lip ihe anyị ga taka mụ na ya na mara mmadụ ebe ga na-ele ka alụ ele bele ekwe na-ele na gịnị chukwu todenwu m na na ha anyị igba alijenu gị gba alọhụ ẹ̀ka bá jẹ́ lẹ́mọ́sí ní pélé lè lórí ọjọ́ ọlọ́kà àgbá lórí kó máa dùn kó máa lókè lórí kó máa dùn kó máa lókè túnẹ̀hùn alkùránì ṣẹ̀ tó bá mú ọjọ́ kí mímá nìkan wá to amna bi akara bi alquran alkarim la bi ilayya a'udhu billahi minash shaitanir rajim قل أوحي إلي أنه استمع نفر من الجن فقالوا فقالوا إنا سمعنا قرآنا عجبا يهدي يهدي إلى الرشد فآمنا به ولن نشرك بربنا أحدا Allahu akbar. Allah tabaraka wa ta'ala yanihi annabi sallallahu alaihi wa sallam kul kama ginihi uhiya ilayya ma she shi wa ayrumi annahu sama nafar min aljinn kagini ne ba ko ja aka ku amal je lugu ma ni tirwa ne ma ni tir qur'an kuna ba ma fa qalu ma mudabil ba bima ma sine ko yuma inna sami'ina qur'anan ajaba awa ay qur'ani bo qur'ani le ko magba agboy wa en ayi ku ti ati to nse amal jenu ko yin abi mawyi ya hadi ila rushdi wa qur'ani kama gbo kere kama gbo ka kama da biya wọ̀lẹ̀ nùsìrí kàbìrọ̀ bí na àhàrà àwọn agbégbèlẹ̀ àwọn ọba àwọn ọdẹun ẹ̀rùn ìṣẹ́bọ́ àbà wọn ti pọ̀ yọ dẹun máa yọ ọ̀la rẹ̀ náà. وأنه تعالى جد ربنا ما اتخذ صاحبة ولا ولدا وأنه كي أبريد يوكاسيكا ka ne wa ta'ala ọjọ́ aláwọ̀ tàbárakà wata a ọjọ́ tẹ́ náà tẹ́yìn sí ìjẹ́dọ̀rọ̀ bínà òjí máa ń ló alẹ́ ìjẹ̀tẹ̀kẹ́tẹ̀ ọjọ́ ìkàyà máa lára àbájọ máa ń ìgbẹ̀ olóló mẹ́tọ́kọ̀lọ̀ sọ ìbẹ̀tán ọjọ́lẹ̀ òun nọ̀yà ní wọ̀làwọ̀lẹ̀dà وبلغن تانا تانا كوبي يقول سفيهنا آمني دادائي هو على الله شقق ما تاكو قولا إمي ما تاكا يوجو شقق أي جورا قولا, قولا بيبي ظلما كبيرا قولا يا الله شليلي أمون في هو ما تاكا يوجو بيبا أكوجو إنو ماتا بيبا أكوجو إنو ọ̀bẹ́bọ̀ àkọ́jú bụ ta amíní dada ìwà àmàṣà kọ̀lọ̀ ọ̀gẹ́lẹ̀kọ́ òbí i ọmọ abájọ ibá àálì tẹ́tẹ̀ anyá ọ̀rọ̀ ọjọ́gbọ́n oyojí ọ̀rọ̀ alẹ́mà iṣẹ́ alẹ́jìdẹ̀ ẹnu. wà á ná na na ịmụdalụ ka adoji alị agbụ ka adoji kwuo alị yi kpọlọla ka akwụji gbọ ugbo ka kwuo alị gide ebe a zonen na achima jali alantakula insu ala alallahi kebiba agini one manya alijenu mabani kikola imi mabani kikana yoyo agini wa annana kunna nazunnu abẹ́agini tane tane awa aṣa nejuba gini o ne ni ki kọla emi yọjọn kanya gbọ́la kanya gbikura ni kó abayọ iba imudunwa gini ọlẹ́ kamọ́nà títà ka iba sí kọlu mi nìṣe aja lejutane lonenna aja lejutane allanta kula kaka ne walijinu atu an alinsu kakona ile mabani ki kolan walijinnu aljanwa ne ki kolan allah ikazba kuma re miyojon yenwa le ka kakoyo noma oyo no yayi getia gi tegbe akubi alkama ta wujun nomo anejo akuma jare miyojon amma ba mda yawo fiyon gwa ba yori ndu mwaka kini iminga na ro yoro وَأَنَّهُ كَانَ رِجَالٌ من الْإِنْسِ يَعُوذُونَ بِرِجَالٍ يَعُوذُونَ بِرِجَالٍ من الْجِنِّ فَزَادُوهُمْ رَهَقًا وَأَنَّهُ كَانَ رِجَالٌ من الْإِنْسِ وبلاي شيء نمونه أو كانوا مكوه نمونه يعوذون ما تنبكوا برجال من الجن ما أو كانوا مالجنون ma igbodu ma ya dorugu ichu yi ma ya ko ma un gbe kede ba kama ya kun kede enal jenu kede te dodu mi taka ma wa do ba yi to dale ini chulu ma ya cha ne omole to kal jenu kia ne ya yo ma kuma do do mo ne jajin ne do anya kun take kun le dang ma du yi gba ne ogule inal jenu ki dodu omole take ya dodu omo aba yi

pé a máa lè jẹnu káàdì jẹnu lẹ́kẹ́ ẹ̀bá ńgá ma káàmà kẹ́ẹ̀dọ́ dìbí alkamuna ṣe ṣe rẹ̀ fọ̀zádù hùmọ̀rọ̀ àkọ́ tàbí jẹ́ àmàlìjẹnu yìí lẹ́ wọ́n ojú ẹ̀bí tìkùtọ́ ńgàmà alẹ́ ìyànibẹ́ bọ̀dọ́mọ́ máa yá dọ̀ ọmọ máa ló tún yọkọ máa ìpàkáṣí ń ṣe máa lìjẹnu ń ṣe máa dọ̀ máa mú mọ́mú tó bá máa jẹ lélo máa ọmọ ayé pé kà máa bè wọ́n ti tá a lè yóò tọ́ màmá yìí pé kà máa bè wọ́n mú ọmọ ayé dùn wọ́n mú tsọ́ ń àmẹ́ dùn àmẹ́ anẹ́ ọ̀yà eh. yìí àmọ́ abájọ ọkọ̀ yóò nà ẹ̀yà kẹ́ ká máa kẹ́ ẹ mú gbà ká máa mú dùn ọkọ̀ yóò nà ẹ̀ ní yìí alùpùpù àdéjútọ́

aljannu ne ko yo no be ina bu duke ka ki abira mu ne yugo gele amma bo yo yenga be be bo ba no to bo be gele bo ba ji ni ya yo ko ma ma ma bi ma jal jenu matan ba ya ko ma hu yo tan ji ne ne ga bo ye ba ki ene ma ja ye ne mu wa yo to ga amma ja ka ja ye ne ne mu ci ga ji ya ye en ki ye be ba ji ne yi be ba ya wo bi ko no waya chika makechi engile chingi kama tima iruwa ma elomo chika makechi yeti mabiri ju nduwa ise bodomo inyo amona atini gba kutu ba alijenu ama jini tini gba kutu ba alijenu lei kuma akola ma ya alijenu owoi tako ye gbiti ya ma alijenu ya wa annahum amma kuma aduma kama da jenu gida ba zannu amma wajen ne yo la kata ne da kema zonentum ola oneju kama amune ne ola oneju le ma ma ma jenu ma won ne fa'ini allan yab'atha allah ahada ma gbe gbele ojo allah enikan ya de ne du daju kwa ne ola oneju kama jenu ne le do mo oníjọ abálẹ̀ àmúnanúgbònúgbò àwọn ní náà wà ánà lámẹ́sìnà sẹ́mà fàwàjẹ́dìnà múrí àtàrọ̀sàn ṣàdídàn wàṣùgbà wà ánà àwákàtàmọ́ jàlìjẹ̀nú

mamoyi kango abe gido jane mamoyi kango ma abu gido jane ama kashe ama biwa ama gawo mamoyi kango ma to ulele kamal yana le yin yale Allahu mi yukurma ya kabudun mali lafiya ma da biya lafiya kamal yana ne ulekede ama tete chali kubile ama فوجدناها زمنا باجوي اما لتيو يالي با اما لكاكينو يالي لله اما كربله وجدناها اما كربو يالي مولي ات اتش فكو حارسان بامي مغادي amegadi lecha mela kumashi madagu yomo washuhuba amila wayango yomo amanawa amel amil amo amela kule mamila wo pu abele ko ma ti grenade de bomb yi o ma ma ro ma ma ba yo yílẹ̀ ṣe alùkà níbi sẹ́lá alìsẹ́làmà wà abọ́yọ́má níbi sẹ́lá alìsẹ́làmà tó kwá nẹ̀ kìtà nẹ̀ wá àzí kìtà nẹ̀ ibi ṣọjọ́ ràmù nẹ̀yìn abọ́yọ́má níbi sẹ́lá alìsẹ́làmà tó kwá nẹ̀ kìtà nẹ̀ wá àzí kìtà nẹ̀ ọjọ́ yóò ṣẹlẹ̀ kùrán yìí tọ̀ ọ̀nà yà lè rí

anibi gidaga bi qur'ani gidaga to mo kume do mu yiri tinya daga bi qur'ani kuma yo ke me ya me ya me ya me ya me ya ke un kichita mo maje mo ya le dire one gele daga bi qur'ani e gba ngene idu wa ke e gba ngene idu wa o ma ko yo qur'ani je agba e ma gbo pa ku chaka so le le àwọn se fere yu o la ke àwọn ka àwọn je fere yu ebe ka di ne ni ngoma jigi wa ma o se je bogoro

ẹ̀wọ́n ti gáàdì mẹ́ bàzá bá ń tẹ́ ọmọ láyé jíbi aláyí tọ́lẹ̀ ìtàbí mọ́ òjì zẹ̀zẹ̀ àrùn ẹnẹ́gì máa jùlọ yóò ń gbogbo ara máa yóò yá ní ẹ̀dọ́mọ́nù mẹ́ máa mú yóò lálẹ́ mẹ́gẹ̀ tẹ̀wọ́n ya ala yálẹ̀ kàtẹ̀tà á lè kú bí yá àlàhálà hàn yóò yálẹ̀ mẹ́lálẹ́kú yálẹ̀ ha ti ṣàrọ̀

فمن يستمع الآن يجد له شهابا رصدا وأن أوابا كنا نقعود منها عشان يابو أنا يوجالي ومالا mafaida ẹ̀ngà ogbogbo ma dò hí mánì ohun àánẹ́ tó yálẹ̀ ma agwa nà yìí agwa nà mọ́ jálí àánítírẹ̀ òdó kọjọ́ àkà àánítírẹ̀ àkóyà kàmẹ́lá ẹ̀kọ́ átá ọya ọya ọya ọya ọya mẹyẹ ń accident lẹ́kí ṣe kí o ọya ọya ọya ọya mẹyẹ akẹrẹbẹ nẹ mẹyẹ ń ajá òlẹ mẹyẹ máa lẹwọn abálẹnu kó òkì bọ ọ̀là lẹ́dúgìdì òyà ni àmà yòmọ́ máa gbọ́ ohun àkóyè òyà ni ma فانا كنا na منها مقايل للسبع او كان نغاو يالي بوكا اجا نجالي كاجا بولا aba me ya deju ma ma ma ma ma mi na aro yi me se ya ni ka me ye se mi ila ene du me ki jibelu ya ya yi ye jidi le ya ya rọ́sọ̀dà àti wọ́n máa dìdì hun ìlàwẹ̀ yóò ilé ìwó yàlọ̀ máa dìdì hun ẹna wá pẹ̀ tágẹ́dẹ̀ tí máa yóò yàlẹ̀ bá bà tó rà bẹ òun arúlé tọkọ̀ yàlẹ̀lẹ̀ káà yẹ gálùkì làwọ̀dákúrẹ́

أترهم أريد بمن في الأرض أم أراد بهم ربهم رشدا وأنا من الله وكجيبا لا ندري أما مجدو أشر أريد بمن في الأرض أي ديها إبه بيني أما نكبو يانلي أم أراد بهم ربهم أبي أكوجو دوما شنيبي إنيبي باما

agaginihi ọjọ́ ọdún máa ti bí òtọ́nà ohun ìnẹ́pàmà anùmàún rẹ̀ ẹwọ̀n àti dágàmà anùmàún ní oun kí ètò ọlẹ́gẹ̀wà kí a jùṣẹ́ òun lẹ́máyé ọ̀nà alẹ́dẹ̀ká ní wọ́n anùmàún minna salihun amene feyolo ma dewa wa minna duna zalik amune begu mama fen ma dewa to bode aga jamal yenu cha jina lati dano eh durale enwo kamal jene bo ibe ebe ne uma nge kuma bo kyo dura amene yo de uma amene efe domo awoka ya ci waje ale jire amal je ne efe yo ma ci waje ma odu ya ma kwa na ma to odu ma ma jali ji ma ma di zeka ma di sedeka kole yo du ko abe yo ma yo ma ti na mo do ne abe ebe ne abe le nu alìyẹnú ẹwọ́ jàdọ́wà jàdọ́wà jàdọ́wà ń nẹ̀ gbogbo alìyẹnú wọ́n ya ìwọ́n èké yìí ń gbọ́ sí wẹ́lú tí ìgbẹ́ ya mọ́kọ́rọ́ lẹ́kọ́ kama mọ́kọ́rọ́ kún yàgò wọ́n ya mọ́kọ́rọ́ kún yàgò ìwọ́n mẹ́lì ká ọrù wọ́n ya mú gbẹ̀dẹ́ ẹ̀má ni máa nìyẹn lẹ́yẹ ayé yà àwọn agbégbà ayìí amẹ́ra kí sí ẹgbọ́n òun ẹgbá ìhá ìyẹn tẹ́kọ́ amẹ́ra kọ́ ọ̀sẹ̀ máa na tó lórí ẹgbọ́n òun ẹgbá amẹ́ra kí bákàrà kí òun ẹgbá ọgbọ́dún kàmẹ́ra kí ni ẹ̀yàdì ìhá ìyìn àmẹ́lẹ́ òun ní àbẹ̀kí máa ṣe kọ́lọ́ àbẹ̀kí kọ́lọ́ àjẹ̀lú yẹ dùgbà wọ́n dà wọ́n ní ìmáàdì wọ́n kọ́lẹ̀ wáṣíyàdọ̀ alẹ́ ẹ̀nẹ́wẹ̀ náà ṣe ágìlẹ̀ ẹ̀túwọ́ yóò àkọ́jọ́ agbègbè àì ìmájàkàgbà ààbò ìdánídẹ́pẹ́ àgbà ẹ̀dọ̀ méjì àṣẹ olùgbùnùgbẹ̀ kí wọ́n dàbí wọ́n kí ní tí ní àdúgbà tó bọ̀ọ̀yọ́ ìkà ní ìwọ̀n lò lè bí ẹ̀kùn ẹ̀kí kì í ṣètò làkílẹ̀ wọn bí máa ń bèèrè ẹ̀dá nílé yẹ wọ́n yáṣọ̀ ọ̀nà algide da ma da halin ɗan ki bi kurani ɗan ki ba alge nuyo haɓe na ki kurani idan mage kutu lale dutun egwe yiyo de ina ke itemi ɗan ki abobi haɓe na ki da alkurani ba idan mage ɗan ki mi yubi kurani yoyo ɗan e ya ka mẹ́wọ̀n mune fatiya kulu alawo kula zure kula ki kula zure bi nara da wani kwe na ba ibobi ki haku na wulu fatiya gurabi kula ki gurabi ayatul kursi ije boyo àmá jẹun kẹ̀dù ẹ kì mú dùn kàkọ́jọ́ kàkọ́jọ́ àgbàtàkọ́jọ́ àgbà rẹ̀ ẹ àkíkà àmá àtàrà ìká máa bò dá ní orí tàrà ìlẹ́mọ̀ yá gbogbo rẹ̀ gbogbo máa kú yàbá lè jẹun ẹ̀dọ̀ tá máa rẹ̀

weke yara ukwu yara ukwu a na-eme egwetachi wee yara ukwu yara ukwu a na-eme egwetalechi weke mmụọ ahụlụbla kacha wee mmụọ ahele kacha ya tee ugbo abụọ ele weke etotonu mgba meta ha ha enwe ya abụọ amaghị nu ka eji mịa chi anyị amaghị nule onwe wa onwe kọrọ amela amegbo m abe m dache na-eyi onwe ji iyi nwe akwụ nwa dadụ anwe turukwu eke adụ ikedechi adụ eyi ma nwa ya ara ukwu igide echi a na-eme egweta màwọn mísíkèdì ń kájà àtẹ àbúhùn máa ti tọ́ yóyí kuma ka yẹ̀lé ẹ máa fífìtì nínú ìmọ̀rù dáwọlé abú ẹ̀ máa mà náà ni ayẹ̀lẹ́ èèyàn ọkà ayẹ̀lẹ́ èèyàn ọkẹ́ dàdù àwọn òun ubi anẹ́bì sọ́lọ̀láàlẹ́sọ́lọ̀mà nàdù aka yóò nẹ́gẹ̀ adùn rẹ̀ bí kanẹ́bì sọ́lọ̀láàlẹ́sọ́lọ̀mà kì màlìyẹnu kì yẹ́wẹ̀ màkà àlìyẹnu lọ́mọ̀ kanẹ́bì màlìkà má màdù àmà kọ́ akwáyé ìnẹ́gì lọ́mọ̀ kì jàlìyẹnu adáhùn rẹ̀ àlìyẹnu kọ́ léhùn kọ́ akúyàbọ́ yìí alìjẹ̀lúlẹ́ ẹnẹ̀kù ẹkù ń ayà tákẹ́tẹ̀lẹ́tàkì ẹ̀ ní gbogbo arọ̀ bẹ́ ní àwọn ọlọ́run tákẹ́ ẹ̀bùn ẹ̀rẹ̀ ẹ̀nkù akàtàkù ẹ̀kù ẹ̀bùn ẹ̀rẹ̀ ẹnẹ̀kù ẹkù ń ayà yẹ́dẹ̀gbùn ẹ̀ alìjẹ̀lẹ́ ìbí ẹnẹ́kì wọ́n mọ́bìdí ẹ̀nẹ̀yàn ọ̀rẹ́ ṣe wẹ́ni kí mẹ́lẹ̀ yóò ní àníkí mẹ́lẹ̀ bẹ́ni àbájú ìlànà àṣírí ọgbọ̀ ẹni rí ṣàkà dọ́là wá àwọn ẹ̀yọ̀ àbẹ̀gídọ́lá wá ẹni ẹ̀bí ẹni iye dúkùmọ̀dọ́lá ma wá ẹ̀ẹ́kì e mọ̀ ámàlà pàmà alùkànẹ́bìkà kọmọ̀ sí mọ̀ ámàlà pàmà ọgọ́lẹ́gẹ̀ẹ́ lè pàmà lọ́wọ́ ẹ̀ àjùgbẹ́ wẹ́gbọ́ alùkùnlámùnẹ̀kùnmọ̀ yá jàdọ̀ ayé ẹwọ́n lẹ́ra ájú ma yóò náà jọ káàrí ẹnu àmàlùtọ́mọ ẹ̀yà méjìlé ẹkó míwá ẹ̀kó ká máa pàyà ká máa yẹnu lọ́gá mẹ́jẹ́ ká mẹ́fẹ́ lò kùnrin obìnrin ẹnu tá gbókẹ̀tẹ̀ òun ẹ́dẹ́ ilẹ̀ màdà òun ẹ́tù ẹ́dọ́gbọ́ àdìyẹ̀lú ẹ́dẹ́ òun àpàyàkẹ́ ẹ̀hùn obìnrin owó ìtàlìbá ma wó àdìyẹ̀lú ibá ìṣẹ́ nọ̀ka ẹni yíwa abdulsalam bali wahid abdulsalam bali yẹ́ ni ibi kídé wẹ́ kí di gbèsè kù ẹ̀ àdó àdìyẹ̀lú ṣe dé ẹgbà kọjọ́ di bẹ̀síra wẹ́ máyẹ̀ ní kọjọ́ ṣe ye ne ya ce nan tana do ya ce nan ce do gogo amadu aljan doro da mu na du wagu e wara ku o wa du npale wa du npale ti ko ne eni e ngi wa pa ye wale tudale igbe igbe yutu nchogun ehun ki ayun kaya aya qur'an maniki po gbe ni ba igbe ola mu ke ya je ba ibo mi yana aya qur'an ninu aya qur'an ngagwa aljan yutu mu ne inamo ini method method kama le ko amir ta binana do be domo ama una una nepa ma nwa miji meji jiko negative and positive o ma du so o ma du ko ne ko ne du je na tu e amuru tu yo jai e ga muda e amuru tu ha e ga muda ida bena gini ya je lu kwam e gbe bo domo ya cho ka je nu e gbe bo domo taku e ke duwa le ya je ko gwa ne e ni e nge duwa wa so ku mu firala ma jẹnu ma ṣe ni ma ní mí ọlá yọyọ ola, nílì jí ma ọlá ma ní ṣe ọlá ọjọ́ fi tagbàdé àpamọ́ ìrìn abúdó kẹ̀dí má lè pọ̀jọ́ ìmọ́ta àkọ́jọ́ kí léjú mumi ẹni bá ma ṣe ni kì ṣàjú mẹ́ ẹ̀kọ́ máṣe àkọ́jọ́ kí ṣejú mumi ẹ̀pá ẹ̀ àti káàrù kẹ́ẹ̀ṣí kọjọ́ kí ṣàtìgbọ́ ẹni ma ṣe ni kí lọ́ọ̀ṣẹ́ tó dáálà àmẹ́nẹ yóò ló déhùn má àmẹ́nẹ bíbí àdéhùn má zálíkà kúnná yẹ́nì abálẹ̀ ngàmá dẹ̀ tọ̀rọ̀ kirada ona ojuju jingene nene mato na وأنا ظننا أن لن نعجز الله في الأرض أن لن نعجز الله في الأرض ولن نعجزه هربا وأنا ظننا آية كيف يجي في سورة الجن الله تبارك وتعالى ينهي أمال جنون وكاغر ẹni àmà kóòbìkóòbì àmà ẹ̀kẹ́ màtánẹ̀ tèyí ni ọgẹ́lẹ́ nà máa ọ̀bí ọ̀hún àmà wọn màá ní dẹ́kẹ̀ ìzọ́nù ẹgẹrẹ ẹ̀kẹ́ ìzọ́nù èyẹ kí ni dẹ̀ ìzọ́nù hmm. èyẹ kí ni ẹ máa yọ ọ̀bí ọ̀hún àmà rẹ̀ ẹni àmà ṣe máa bí ọ́ pé wàá yé kàmá kókè gbọ́ àlàálà àbájọ yìí alẹ́ nù jíza fìlà àrùn kàkà àmà kàmá sàmà àrùn amaniki hojo wo ya nayin walan nujizahu haraba ya ngudu kama maja ko yema alama ke ada madu nin gudu kama maja ku amaniki hojo wo janga ma ko maja to kama ni lu ka ere aniki hojo wo ya ne ni aniki hojo wo ba yi maja وأنا لما سمعنا الهدى آمنا به فمن يؤمن بربه فلا يخاف بخسا ولا رهقا وعنا لما سمعنا الهدى إليوا أديكو كان بوتونا قرآني الهدى في القرآن مرقى الهدى لما سمعنا الهدى أي لما سمعنا القرآن الذي يهدي إلى الطريق المستقيم إرر إرر كأبوك على القرآن قالوا لتونا إبا amanna bihi ere omole na do awolo huyu ama baba yi gere ko ama wolo yi ge tiare ino ka no tini olo nke wolo ame ma ko dun ko ma won yi shida ke do ko wuyu ge pa be ame ko la ma bu ma be e take won e mo e wolo e ke na jebo ya yi kani e mo go do

ẹnẹ dúkìá mẹ́dọ̀kú lọ́jú ọdún wọláyà kọfù bọ́kùn ẹnẹlẹ́yà tó pẹ̀bù ánẹ̀ akẹ́yìn òǹgìṣẹ́ ọjá àbọ̀n wánẹ̀ náà wọlá rọ́hàkà ẹnẹlẹ́yà tó pù àrọ́hàkà ètò na ètò yúrò nẹ̀ kúmọ̀tò nà láti ọmọdé rọ́hàkọ̀ yìí tó aláti ọgẹ́lẹ́ ẹ àwọn tó pọ̀ وأنا منا المسلمون ومنا, ومنا القاسطون فمن أسلم فأولئك تحروا رشدا وأنا أواكلوا كشمال ينوي الْمُسْلِمُونَ المسلمون أما بقى مالك ويوم الدوا دوغولا كالغورو كوا وأنا من الصالحين أما تولوا كموجو بعدها ومن القاسطون اما ونا دبا ما ma القاسط شما ونا دبا الجائر agwọna daba da anya chibita azọlimu ina alati rala mai ni ama ama ba kwa edihu ma ama agwọna daba ame adihu ma famin aslama ẹni edu kemda jẹ́ kẹwọlọ ọgbẹ̀ba fa'ula ika tàhárọ̀ rọ́ṣẹ̀dà àbílẹ̀ bá àmàdọ̀pá ọ̀tọ́nà ọ̀pínlẹ̀ náà máa dùn abájú rẹ̀ wáàdì lẹ́mà náà ti bọ̀ ọ̀yà máa yẹnu gidẹ́ ìjẹ́ gbọ́dọ̀wà àmà àtọ́lé máa wáàdì rẹ̀ ní ọjọ́ dùdù kan wá dákà ní agbárẹ̀ وأما القاسطون فكانوا لجهنم حطبا وأما القاسطون ثم يعنوما أبيدوكما أولا دابا الجائرون عن سنن الإسلام فإنهم سيكونون حطبا لجهنم أبيدوك ما أقول أبا أو قياد الإسلام تغمى لفيو فا فأي شوش ما لوك يروك أبا فأيو ما يموك ميا ما بيني وتبالي له شوش ما يشيكي ojú àdínì bíbíkù ma wó dábà ọ̀pá àdínì islam ma yá tí àdínì múlẹ̀ yìí fọ́wùlá ìka tàárọ̀ fọ́wùlá ìka wọ̀kánú lè jahannama hapàwà àbílẹ̀ àmàṣe hatob ẹmọdọ hatop sí yìí rẹ̀ ìjì kùmọ̀dùkúná arabadọ́ àkìlẹ̀ hatob abẹ́lẹ̀ sí ìjì na náà já náà mọ̀rún náà وأن لو استقاموا على الطريقة لأسقيناهم ماء غدقا وأن لو استقاموا على الطريقة ما جاكينه تركمنا كما جاء turukuma ko dago oji tarika kamo ne ma je kuma dago oji oji tarika ne ma do tarika da iyona re tarika iyona Allah yana amu ne ma je kuma dago oji tarika un to pa ya iyona ya din islam o ma do kakini tarika iki tarika tu kadariya babe tarika tu shajaliya babe tarika tu tijaniya to la tariki ne mo ja karbine yene ne duke yake ko da buji torika o kwaya din islam dura ma ba kwa gudu ma se ka do ya ne o kwa ma suki tinji manhaj ma suki tinji be kibe kuma mona ne bi tiyo abile mo yoma ya kwa din mani turale ni abe du ka meje ka memda ko da bu yi torika o jabu kuma je kuma ne bi qur'ani mai hadith nabi sallallahu alaihi wasallam amune ma je kuma da go gele kimu do lojo bunu je o mali ma an wadako Allah yana ma ma na dumina mu ne mo ma an kathir o mi na na na na na me ma won ni no logi du e ba du me يعرض عن ذكر ربه عذابا صعدا تو الله تعالى ينهي amma amma na ma je turkuma alibon ko sojo la fatana alaihim barakat min as-sama'i wal ardi albaraka wa yali fa ni mana bu mama ku yawma ta la akalu min fawqihim mama na je mama na ju je ko ate o min ta ta arji de mu je mana lo gane ku yawma ta ma mama na ja lu kada ba eh amma ba ma aba ma di imani ni to lajin ga ja ba tare annabi sallallahu alaihi wasallam ainihi lọ annakum tawakkaluna ala allah tawakkuli me e buru no yo alu ki aris ki ko ya ngewe ni ma me e ko wo ya ngo ilu we ara du inu ko no ya ji ya na ja e ba ki da du ji da e ba ne e un se ko ẹnẹ́gẹ́dẹ́ yìí máa yẹ kí òun apé ìwọ̀n náà ọjọ́ orúkẹ àádájí nínú ẹgbọ̀ pẹ́ẹ̀gẹ̀ òun akọ́ ọyẹ àrú ẹgbọ̀ pẹ́ẹ̀gẹ̀ òun akọ́ ọkà súnmù mí kà ń dàyà yẹ báyà yẹ na ya méjì dágẹ̀dà ni wọ́n dùkọ́ rẹ̀ nù ẹnu ẹ̀yà

yẹn ma ma ẹ̀wọ̀n máa ọjọ́ òjẹ́kọ̀ ọ̀làmù ẹ̀ẹ́ máa gbọ́ ẹ̀ẹ́lẹ̀ jẹ ọ̀nà ọmọdírí ọjọ́ ẹ̀kọ́ ọjọ́ ọ̀fẹ́ àbọ̀ àṣà yìí

ẹwọn lẹ́tí ìgbìmọ̀ máa jẹun yẹun lẹ́tẹ́ bẹ̀rẹ̀kẹ̀tẹ̀ ní ìrìn àjọ màtáyé ìnáfsì náà fún fèè yíwọn á ti ní ìtàmì àjọmá ọmọyìn òrùbọ àwọn zikiri rọbì ẹni ẹdún kìí múdà méjì ti tíyàn bàrẹ ọjọ́ ǹtẹ́ ọwọ́ kà á ti wá àzìgìrẹ́ ẹni nẹ́ka dọ́mọ ìdé òwúrẹ́ ẹ̀bá pọ́pọ̀ kan alẹ́ yìí

Allah tabaraka wa ta'ala yene ni leba umma mene lebi daba te azaba azaba yake na tawu azaban su'ada azaba kinni su'ada azaba yake na tawu ki ya go ban ya te to daba ne ko ko ya ke sa'uru hukku su'uda ma uri kulute wọ́n máa gí ní mábẹ̀rù tẹ́wù náà ẹ̀mí àbáwí igbóyógbóyó una ilẹ̀bẹ̀ alẹ̀bẹ̀rẹ̀ àmáyẹ ọjọ́ ọ̀nàbá èyí ni mẹ́un ọ̀nà ọ̀tọ́bá ọ̀tọ́na ọ̀tọ́bá ọ̀nà ẹlẹ́rí ni ọ̀tọ́bá ọ̀tọ́na sàúdà rẹ̀ sáàrà mẹ́ṣẹ́kọ́ Abdullahi ibn Abbas ni azaban sa'ada inu woki de wona jahannama uwele azabi un wotu yujida un maadu maaje un kinya yuma ene uwele o maadu abi azaban sa'ada yi وأن المساجد لله فلا تدعوا مع الله أحدا وأن المساجد لله أما مسلاجي ودوك ما تكادو يانا إبا أو يونا يوم masalasi modu ma ka do ja nei oyo nei ulu ga kare masalasi daba kecho ga hilo wa masalasi ni da ma luma lebi no eh masalasi masalasi dabu hom kamu na daba o teke cho eh o cho masalasi masalasi abu tere kere o cho masalasi ma ke ti yala edu gogene o mo ma teke cho ẹnẹ́ka àdọ́mọ̀ mọ́ṣálásí yálà àdágò ẹ̀dábà mọ́ṣálásí kẹjọ ń ẹ̀dábà mọ́ṣálásí lẹ́nu mọ́ṣálásí àbó yálà ẹ̀dọ́mọ̀ gbókàmí máa ṣe ẹgbẹ́gbẹ́ mọ́ṣálásí àbẹ́lẹ́dọ́mọ̀ ẹ̀tọ́ ògì àbẹ́lẹ́nu èyí máa ẹ̀dánù mọ́ ọmọ ọ̀hún alò ọbí àti àndẹ̀lì mẹ́sáájídá lèlá a máa pàmẹ́ pàkọrù mọ́ṣálásí lókì lọ́nà mẹ́ṣọ́rù mọ́ṣálásí tí ọyọ́ ní gàbá adé ayé gbogbo kọ̀ máa ṣe dágó ọyọ́ nẹ̀yìn ṣe ń kọ̀kà tó kọ̀ máa gbá yìí kọ àmàdọ́ kì kìmúdé pátíà kìmúdé sóra mẹ́ mẹ́rin kékeré kọ́lá mẹ́rin mẹ́ṣọ́ ọ̀nàmá

so ogun náà ogun náà ìdì ńládọ́wà ogun náà ọ̀wẹ̀lẹ̀ ńládọ́wà ogun náà òsínà ńládọ́wà ogun náà òbí ńládọ́wà yá àdúgbò ńládọ́wà yóò si lọ́dọ́ ńládọ́wà ogun náà lábùn náà àdọ́wà ya kí ni bísímì wùbí

ojú nínú ẹ̀ka ayà níbi nínú ẹ̀ka ayì tọ́ gbẹ̀kẹ́ ọ̀lẹ́ padà wọ́lá tẹ̀lẹ̀ ó pa aláì àhàdà mẹ́dẹ̀ ọmọ yọ àdídí mi mẹ́ṣiṣẹ́ bá mú. وأنه لما قام عبد الله

kadu ya kununa amena ama kaabiri babu mama nuju ola ibada kado yogide ajini ibope ya kununa alayhi libada mama mola madu sopata kuma kwata abuma akmam akmatini ma na ibe maka kuma menko kuma gonu kete en hado libada ile wa mule dobi mule mudu ya ni mule mudu ya ni mule mudu ya kununa alaihi libada mama ya na yun kiti kuma wapatani wato ko alkibi maka amane egba duka ne bi kwana ki akwa dojo ki acho abeke gba duki kwana ki achi wazi ki adodojo ya ku ibo pe mama mama mama ola ma ola ma oyi koko nukete ma ya na yun nukete wa wapatani ama ojo ko to no ma na'am قل إنما أدعو ربي ولا أشرك به قل إنما أدعو ربي ولا أشرك به أحدا قل الله تبارك وتعالى إني كهما أين كهما بيا ميجوكي أين كهما بيا ميجوكي تريبا بدوما وعجما يجوا وعجما لك olólo ohun ọgọ́gọ́ olóbulẹ̀ méjì jòkòrò àmógúgú má jòkòrò a jọ àmájẹ ẹ̀lẹ̀ jòkòrò yọ ẹni kéde ohun àkùrà kọ́ ọ̀rí àmájẹ ọwọ́ bùtúmọ̀ wọn ẹgbàdú gẹ̀màkíní ọwọ́ ṣe ma ọ̀dọ́ kìí karó lété yéhù ee màṣínì dọ́ọ̀ mẹ́ ọwọ́ alájẹ ẹ̀lẹ́gẹ̀ dájọ́ ogunmuta adọ́ yóò eré gájọ́ ẹ̀dẹ́gì ní málẹ̀má ọyà nídìí ẹ̀dẹ́gì ọwọ́ ẹ̀dẹ́ àyàn mama jẹ́ ajúlakọ̀wọ̀ ìjọ́ ní olùgbòhùn mẹ́jùlaka ń lọ kọ́nà ọ̀dá arọ ya eh, eh, ararọ ya eh, chọ onwe ka ya ararọ ihe ejigbe gị achọ omebe nkịta ọgba me ala ụlọ ala alụ abe ọmịa che yi magneti bọọmụ iche mmadụ maalụ nkọ ma e ji yi na ji mọ ọ ee aṅụ na abụghị ebe oge echeche na-alachi abịa na ogoya erire gị ka eji abụbụ ji matala na ene keche na-alachi uwe weche na-alachi uwe wa macha oli weche na-alachi uwe atụghị wa weche na-alachi ee uwe akwụkwọ ụlọ weche na-alachi uwe ka enye ọgba abịhụa hmm. weche na-alachi uwe gogo amụna achụla ka oge a gị na alebi ka ma ị na-eme ada ụrọ bi ọgụ ma ya ji eji aka adụa na ya chebụ mema anyị na oyo na-akwadodo m oyo na-adọghị wọla ochirikụbihi ọma achaka yelinwume mechaka na achụla ka ọwọ umeka ka ọwọ ịmalụ umeka ka ọwọ alaji ka ya achọ ẹ̀dọ̀ mgbidi e, wọ̀lá قل إني لا أملك لكم ضرا ولا رشدا كل وجه كان بكاوما إني ملوم كده لا أملك لكم ضرا ونقايق نادي هاي كربومن ولا رشدا يا تشمغون نودا وتونا منيجي ونقايق يا كربومني ونقايق وتونا دوا بكين يدوكنا تشمومن máa kí rọ́ṣẹ̀dà rọ́ṣẹ̀dà ṣàlìhírì rẹ̀ ẹnkú na alíkẹ̀dọ̀ máa bọ́ máa dọ́ rọ́ṣẹ̀dà rẹ̀ mẹ́bùbí ànumọ́ gbọ́kàṣọ̀kàṣọkú òyìn aláwọ̀ta aláàkíní kúlìnà àdẹ̀rí wà á ná lánàdẹ̀rí àṣẹ́dùn orídà bẹ̀mẹ́fìl arbi am àrọ́dà bí ìmọ̀rọ̀bùn rọ́ṣẹ̀dà àwa anùmọ̀ọ́nù àkàṣàmàlìyẹnu àmà mí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ama arada bi rabbum rashada ba kibe ngwani hiri ngogo ne ka cinga mabum to dale mi la amliku lakum darran um um unu kwaye de ne kunar karabmani wala rashada una nu kwaye ngal hiri duku ka cinga mumeni oyo une mumshi alko ya ci mumi ogala ko ya ci na do قل إني لن يجيرني من الله أحد ولن أجد من دونه ولن أجد من دونه ملتحدا قل إني لا يجرني من الله أحد ما يكون أجيو مما أمي لا لا يجرني أن دواني كاجاد منه من الله أحد نندو ميك نيكي جاد من بو يوتن شنكو ياما درو يوتا يا أيها الرسول بلغ ما أنزل إليك وإن لم تفعل فما بلغت رسالته والله يعصمك من الناس ọjọ́ aláwọ̀yẹ́ náà níbi ẹ̀ṣà yọ ẹjọ́ àmúnì ẹ̀ṣòkò ẹjọ́ àmúnì ẹ̀ṣòkò tó dábòwòyó ẹ̀ṣòkò àmà nẹ́ ṣòkò àmẹ́wọ́ ẹ́ ṣòkò àmà tẹ́ ẹ̀ṣòkò àmọ́ ẹ ọ̀làkọ́yọ́ kàlùmọ́ akẹ́kọ̀ọ́ kàlù bẹ́ẹ̀lẹ́ máa ń zílà ilẹ̀ kàmẹ́rọ́bìkà àmàmà kọ́ máa ìkún ẹ̀ṣí màmà kẹ́nà bàtà ẹ̀ṣí àmà alùkọ́ yóò dá ń wẹ̀ déédéé kàwọn máa wẹ̀ seun ki mudo Ma nga ichi Ma ka ni bebe ne dukuma denge bebe na karebe o ya gbebo wa munete mm eta ki daka bo wulu abe kuma chi tubu yete ali ya seli ichi kwele ma kini une ya ine uju yemin na no ne bene amugo kulupako muruboda achula kami abuna chike ma me kola ya simu ka ngwe kwe kemo ibi ya la cha la chika mune ya chike ya be na ba yo iru alaji alaji aliyenu mamdugbogba ma agede enule eh, olubudile taka ma chane agede en ka ma ruti olubudile pa en ka ma ruti odadara lele we mi 75 gwa ka me lela ka ngam do awon te ka me chini koda abi igbini ma chi nitela pa me lu mamduma ama won chadu age ni leta la kolo eliko so mama la chi o mamuka ye un ya ba ye ma eto eyin ni aba ye Ona ó nà áchàdùwà rámùnẹ̀ á ti Ingoni mú rámùnẹ̀ ìwọ́n ingoni connection pàṣẹ wù ìwọ́n ni connection pàṣẹ wù yẹ́ ni ni wẹ́yìn wẹ́n ọgọ́nà ìdá ẹ̀wẹ́rẹ́ ọmọ lùdá káwẹ́ gẹ́dà bí i ẹlùdúgbẹ́ nílẹ̀ nílẹ̀ ẹ̀tọ̀ ẹnu kọ́lọ́ kà máa kó ọmọkọ́lọ́lẹ̀kọ́ ẹ̀tọ̀ abúwọ́ ọmọkọ́lọ́lẹ̀kọ́ tákàdùwà yálù ẹ̀tọ̀ kọ̀rọ̀dà ẹni ilẹ̀ òun àmúkọ́lọ́kọ́ ya ni ka abi ka me kiwe ama ne ke achi ta ko ne wel tu yele so ba kam cho mama yuwi ya awu mo la mai ko jo ko jo edu ke la ja ne gide e mo ku yumi e cha do nga mu no yi o yo ene du ki we gwa ya gbedi wuli la ngwa bo du gire ye ikura ne mo du gire ye ikura ne iya jolubutu ŋa kɔn olubutu ɔlɔla kuran lɛ ŋa kɔn ɛnya ɛnya tsili yi ma don yi ma de ŋo munɛ do tɔn ɛnka do te ɛnka do te ŋo ta kitsi kɔlɔ onugo nugo kuran ma tsi kɔlɔ kɔlɔ ni ɛnkɛ bu yi ayɛ ŋa tsi kɔlɔ yi ka ya gaya kula nasi eh, yali iya gba ɛgbamɛgba yi o mi wallahu yasimuka minan ojo ya ojo poli nkan adiga di ebo wa mo te to da lo ojo kan ni bi akini kan ma kin lẹ́yìn jiro ni min allah ahad ene du ni ya bo bo bo ojo te jen ko yo ago amun walan ajida min dunihi multahada una lubu multahada ubu kuna maja uli min dunihi kuna ramaja bo إلا بلاغا من الله ورسالاته ومن يعص الله ورسوله فإن له نار جهنم فإن له نار جهنم خالدين فيها أبدا إلا بلاغا من الله woli keke ẹun kòmìníkẹ́ ṣeke ajẹ́wọ̀mí ànùṣà àdúgbò ọjọ́ ẹun kòmìníkẹ́ ṣeke ajẹ́wọ̀n yá omi òṣì àkéde bàlá ọgbẹ́gbẹ́lá ọ̀ṣẹ́kì púpọ̀ ọjọ́ kúnná jẹ́ wọ̀dìsà ọjọ́ Eh, illa balaga min Allah risalati kama yasla wa rasuluhu inaki ma duro yo ta kunu shehun fa inna lahu nara jahannama o yo she nuna jahannama ka dun ne le khalidina حتى إذا رأوا ما يوعدون فسيعلمون من أضعف ناصراً فسيعلمون من أضعف ناصرا وأقل عددا حتى إذا رأوا ما يعدون بوا تكبك معي أما كافر أن يالي أنكم أشالكول أنكم معي أما يولي شو شعذابك فسيعلمون إقبالتك وكتانيب يا مقرد من أضعف ناصرا إن ينغناتي كنشي يقول وأقل عددا إن ينغمو يوبتوا وأتوا يكسينياتوا ọjọ́ ọ̀nà tákẹ̀ yá máa torí ìjàkà ọwọ́ ohun àmúnẹ̀ṣe kọ̀ọ̀kọ̀ gbọ̀lẹ̀ kùmà ya ọjọ́ ọ̀nà kò ẹ̀ àti ó kéèṣe kìjù bí ẹlẹ́mùdágọba òwẹ́lẹ́wẹ̀ẹ́ náà tún yìí ọjọ dị ọjọ́ ene ọjọ́ e one with god is majority Shenko hmm, One with God is majority. Shenko Nechukuno, Oyode Kum, the Kenele Mudo, Mao Denele Kenukumwe. قل إن أدري أقريب na توعدون أم يجعل له ربي أمدا قل إن أدري كما بني إن أدري كيف أدري ده abu na alita kuma a koribun masu aduna don kuma talikori nkwa mai ika ni imero ome ajabale emero ome ile takwala emero ome abu na alifun ama kaifa adari eh kuni ke manu am arada am yaj'alu lahu rabbi amada akoribun masu aduna en alkori la imero mele am yaj'alu lahu rabbi amada be koyo mi awon be ba to ki yi peda unike numa hun yango mi kushanibi umo yoke la takwa mna kukazaba meawanu عالم الغيب فلا يظهر على غيبه أحدا عالم الغيب أجو الله ونشنك نما وما جاي فلا يظهر على غيبه أحدا إيا أدم وما جيون إيا أرتجي ندون وما جاي أجو أجو أرتجي ندون مفاتيح الغيب خمسة àmọ́ àmọ́ àmọ́ àgìdì mẹ́ iye o ya yà elu ṣe yìí ẹ̀lú elu ọjọ́ bá yẹ ẹ̀rẹ́rú nù ma ń gbégbé lẹ̀ ọmọ àkìdé hù ẹ̀rẹ́rú ṣe ṣẹ́rẹ́gbà fún máa bí ilẹ̀ àmì ṣe ṣe lè jímà máa ṣe scanning ma mẹ́un kì ṣe àmá ṣe kó oṣù lè gbọ́ àbábá iye oṣù lè aga wee weta edepe eda ewe egele da ene nu ma egele allah eliko to omi ki alo yi ojo ala ohun nu ma wi ye ojo mi ko ki awani ya malu ko nu ki awani ine uni ki mu ko ki awani ya ni ki mu nu ki awani ini uni ki ka akini weather ngi ni cloudy apa ngi to da ala ka pa ede ele ama ama ni yomi but mi na ja ko mi ju je ko ya lo ìrọ̀ yéjú apárẹ̀ lẹ́gẹ̀ múdomi ìyàrọ̀ yéjú apárẹ̀ lẹ́gẹ̀ ọdúnmi ẹ̀kútẹ̀ ẹ̀kẹ́ gbọ́gbùn máa pẹ̀lẹ̀díkà kí ni omi ayá lọ omi lẹ́kọ̀ọ́ ẹ̀líkún tọ́ ẹ̀hùn kà máa jà kónùgbònùgbò omi à máa lè apákẹ̀ alùlẹ̀ ọ̀nà kápá àṣàlẹ̀ ìnàmẹ́hùn kà máa nẹ́dù gapá máa nẹ́dù mà alùkàpá wòyìlì palùkàpá adẹ́fẹ́fẹ́lẹ́lẹ̀ ọgbọ́dún màlẹ́ àkíní apá ẹ̀kùnmọ́dọ́ cloud ya fọ́ọ̀mù tẹ́ ẹ̀bẹ̀ kú mi ayáwà náà ọgbẹ́lẹ̀ mẹ́ máa pálẹ̀lẹ́ àṣàlẹ̀lẹ̀ máa ní ọ bàbá ní àbúyá omi ẹni apákẹ́dọ́mọ ìṣàkó omi ẹ̀ṣẹ̀ nìyí ìrọ̀yí igbá pàlẹ̀ nìkan ń ṣàkó omi lẹ́wọ̀n kọlọ̀kọ́ omi lẹ́jẹ̀ àwà ní ẹgbàgbẹ̀ ajá ní aago kàdéédé omi láyájá ní aago mẹ́ta déédé àdá

anagwụrụ aba ka ọdọcha egwelu na agbayọ ewu anagwụrụ aba ya ọdọ 2000 ma chineke ya taa kwụya agwọlarali the year of our lord the year of jesus christ year 2000 ọdọ ka mee ka ama mata na akịla atakwa ụmụ ya dengịta ama enyelela ala ala ha ee 2000 alụ ọdọ ịna gudu gudu n'ihi kpata amẹ́wé kọlu àkáàrí tágẹ̀lẹ̀gẹ́ta pa á lẹ̀wọ̀n lẹ́rú dáná ìmúdàṣẹ̀ mẹ́rọ ọmọ alébì isa wata eh, ah, e e ni dejalo wata ni almahadi wata ni ya jújú ọmọ ajújú ya wata ni amẹ́gẹ́lẹ̀ rọ́jú àkúmọ̀ àwọn tágẹ̀lẹ̀gẹ́ta pa tó á lẹ́gẹ́lẹ̀ tán tó dálẹ̀ ilẹ̀ tapadan ìmúdàṣẹ̀ mẹ́rọ ọmọ ẹun kamadọ́n tọ̀tọ̀ dálẹ̀ aláwọ̀ yẹ́ nẹ̀wọ̀n ìkìdú màmá yà bá òun ẹ̀rù tẹ́jú gẹ́gẹ́ ẹnẹ́dún ẹnẹ́dún nki enki ache onane duni kimana ekele enki ache onane duni kimana ubuke una akwe ne dwa kimana eni kimbuke yakun ojo mbuke yakute ojo mal mal ko ya yaku yile ene duni kenu mama maya mali midio nge menge du mama ya ba emi aro ni ebe ku yo yatini ni amone ma yo ngina ba yo ma ene ojo la kama makwana sikile machini chadwa aliyanadi hayi ni bebo makwana machini chadwa madago ya kudusi ya kudusi depe mayo aoyamina wedaba eyogo oyamina wedaba eyogo egabo yamina oyo jinedu jinedu kukulawa dukukulawa dukukulawa chama won tanete le one ma ma amune ma ni chama du kama kama kecha abole ama ena ba ne osu ena e ogo ne ege edukulu yame osu ga yi ebo ni ma na edu ebe da ile ojú wọn ṣe yìí anábi sallallahu alaihi wasallam ẹni ẹni ẹdú kẹ́ẹ̀kà gini ẹ̀yà lẹ́hùn kẹ́ẹ̀dù ẹ̀dù màmá yà ẹni yú ẹkọ yú ẹkún ẹlẹ ẹnu mẹ́rin kẹ́ẹ̀dù màmá yà bá ọ́nùgbònùgbò ẹni

ìgbóyà ọjọ́ àti ìgbèrè ọmọ tó lẹ́gbàá ayọ̀ kákọ̀ oúnjẹ. ìlà mẹ́ni mi rọ̀ súnlì ń fàyí nàbù yẹ́sùnùkù ní báyìí ni ẹ̀dẹ́yìn فإنه يسلك من بين يديه ومن خلفه رصدا إلا من يتبع الرسول بكنك روجي وجوك يا منو شنك

ẹnẹ tẹjúgede ń ọyọdún tẹjúgede ń ẹlẹ́lẹ́sọ̀lá màmá jàǹṣe ọgọ́ dìjọ́lì kí ányá wà kàákọ̀lá ọlá abẹ kí màá rí abẹ kí yá jújù ọmá jújù abẹ akóòlù kí ányá dùn kó lánẹ́ màmá tí lè tápa yìí àníbì káwọn adáka màá yìí ẹnẹ àkànún ọlá màmá yàdọ́mọ ọyọ́ kàún tó ìnà mẹ́rin èkì tú màmá yàdọ́mọ àlìjẹ́nadún màmá yà abáàlì táka màá ká àlìjẹ́nadún màmá yà ọyọ́ tẹjúgede ń

abe kuma adekpa ma kuma na digadi ma kima jewu ma kuma kola albukero ma gbani kuma na dungu ma ka keun ki anya lule de kuma na dungu ma keun ki lule gudu de on shamela ko jima ليعلم أن قد أبلغوا رسالات ربهم وأحاط بما لديهم وأحاط بما لديهم وأحصى كل شيء عددا liya alama turuki ila gine gema kene dene du gine gema an koda ablagu kaka munuso yoba maliga useje risalat rabbi mushiko yoba ma wa hata bima yadayhi allah ya shedigadi en du gide pa munuso wa asa kullu shay'in adada obenele ojo atima aluke en du kitona طيب أقوانا إليه بوتاك الكتابة سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك صلوا على النبي الكريم